الحمد لله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أجلجوا ومن يدوك الجلاء من وصول الحجة إليتي أو على لاجئ wọ́n á gbéra nínú rẹ̀ láti lọ sọ̀kò láwọn abùsọ̀kò mẹ́tẹ̀ẹ̀ta gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣe lánàá. ètò túmọ̀ sí wípé ẹni tó bá wù nínú wa láti padà sí Mẹ́kà lọ ṣe tawaful wadaa ó padà sórílẹ̀ àtìlú rẹ̀ tó ti wá ìgbàláyè ti wà látòní torí ẹ̀nà tó ń pè ní yawmun nafril awwal ọjọ́ àkọ́kọ́ téèyàn lè kúrò ní Mínà téèyàn lè kúrò ní gbogbo ayé bí tá a ti ṣe hajj tó bá ti ṣe tọ́wáfù dágbére kó máa padà lọ sílùú wọn. a rí i pé ọdún tá a ṣe àti gbogbo nǹkan tó kó sínú bí iléyà tá a pa gbogbo ara ìjọsìn ni òfin ṣẹlẹ àá sọ pé tẹnìkan bá fẹ́ máa nu wa pípẹ́sìn tó ń ṣeun Allah ò gbà torí pé kò sáǹfààní nínú kó ṣẹ̀sìn kó ṣe wàhálà irú ìjọsìn tó tún bùkátà owó kó tún náwó kó a jẹ pé gbogbo ẹ̀ pátá pàbó lọ́jà sí Allah ò gbà torí gbígbà rẹ̀ ó pàtàkì ju ṣíṣe rẹ̀ lọ torí pé àkànmọ́sẹ̀sìn lásán torí pé wọ́n ní ká ṣe à ń ṣe pẹ̀lú àfojúsùn kó lu ọtẹ́wọ́ gbà ní. wọ́n ní tá a bá fẹ́ mọ̀ pé ìjọsìn kan tá a ṣe olúwa tẹ́wọ́ gbà kó ní kálukú wọ́n bẹ̀rẹ̀ sí ní kíyèsí ìṣesí rẹ̀ ìhùwàsí rẹ̀ ìrìnsí rẹ̀ ìsọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ parí ìjọsìn ṣé ẹ dáa ju ti tẹ́lẹ̀ lọ ni àbẹ́ tún burú ju ti tẹ́lẹ̀ lọ tó bá hàn yín pé ìwà yín tún dáa sí ẹ̀sìn yín tún sunwọ̀n sí ẹtẹpẹlẹ má sí àwọn rádaràda tẹ̀sí tẹ́lẹ̀ ń ti ń pàtì wọn sọkúsọ tẹ́ máa ń sọ ẹ̀ ti ń filẹ̀ wọn lámì pé ẹ̀sìn fẹ́ ṣe Allahu bàbá àmọ́ tó bá yẹ pé kò sí yàtọ̀ láàrin ìwà rẹ ìṣesí rẹ kó o tó ṣe ìjọsìn àti lẹ́yìn ìgbà tó parí ìjọsìn kọ́ mọ̀ pé àpẹẹrẹ ni o lórí pẹ́sìn rẹ ọ̀dí àtẹ̀wọ́gbà torí pẹ́sìn tá à ń ṣe ara tẹ́tí máa ń ṣe ni kí ń fọ̀ wá má ó ń tún wá ṣe ká dáa ju tàtẹ̀yìn wá lọ tó bá jẹ́ pé ẹ̀sìn tí wọ́n ṣe kò rí sẹ́yìn ṣe lára rẹ ó pọ̀ kan fásitì kó ṣòfò lásán ni ọ̀n gbára dálẹ̀ ọ̀n náwó dànù kò nítumà tọ ìgbà míì ó ṣeé ṣe kéèyàn kan rí i pé alhamdulilah ìwà ń yí padà sí dáadáa ìṣesí òun tún dá sí àwọn kan tó ń ti máa ń ṣe tẹ́lẹ̀ tí ọ̀dà òun ti ń pàtì kó nítorí àwọn máa dúpẹ́ fún Allah ìgbà míì ìyẹn rí i pé kò yí padà bákan náà lọ́mọ sórí kó tó sẹ́t àti lẹ́yìn ìgbà tó sẹ́t èèyàn máa fọwọ́ ara rẹ̀ yíra rẹ̀ padà a má jẹ́ kí n tó sọ ọ̀rọ̀ yìí máa o ìwọ ẹnu mi sọ́ra o má jẹ́ kí n tó rin irú òrìn yìí máa o ìwọ ẹsẹ̀ mi sọ́ra o a lẹ́yìn gbogbo ìjọsìn tí mo ṣe yìí ẹ̀yin ò tí tó yí padà wọ́n máa bá àwọn oríkèé rẹ̀ wí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ yìí máa ṣe sábàbí kí wá èèyàn ò yí padà sọ̀rọ̀ náà méjì lèèyàn tún máa níwà nínú kọ́ ẹ̀kọ́ ló wá fi fún ọ wọ́gàn ọmọ bó ṣe rí tó fi jẹ́ lára àbí kọ́ yẹ pé ìwọ ló gbìyànjú láti kọ́ra rẹ níwàárí èèyàn ń wọn èèyàn ń kọ́ wà dáadáa lára wọn torí kọ́mọ̀bà jẹ́ pé èèyàn padà nígbà tó bá di ṣùgbọ́n gbogbo nǹkan tó ṣeun ọjọ́ ìtòlú àtẹwọ́gbà nítorí sábàbí báyìí àti sábàbí báyìí àti sábàbí báyìí. ẹni tó sì yẹ kó mú wa lè ronú ọ̀pọ̀ ẹ̀rí kó jojúmọ́ léèyàn kú ẹni tọ́kàn lọ́mà kò sí tọ́kàn Allah pẹ̀lú pọ́jọ́ ọdún lónìí kò sí tọ́kàn Allah pẹ̀lú pé lè látò kọ́dírì láwà kò sí tọ́kàn Allah pẹ̀lú pé à ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ Ramadan nìí kò sígbà tó lù ọ lè gbẹ̀mí èèyàn àkọọ́lẹ̀ kálukú náà ní báyìí ẹlòmíì ìdí yẹn ẹ̀yìn rẹ̀ ni wọ́n ti ṣe ẹlòmíì ó ṣe ìd ìjọ kejì ní òjísáyé má ẹlòmíì náà ti kú láàárọ̀ ìbàdí ṣùgbọ́n ẹni tó bá kàn lọ́mà níjọ́ ni tiwa náà ń bọ̀ ẹ sì máa tó gbogbo tí à ń gbọ́ gbogbo táwọn sọ fúnra wa yìí alààyè ló lè mú lò tókù bá ti kú àbámà ló kù ẹnìkan ò dàgbà kọjá àbámà ẹnìkan ò tóbi kọjá kó jìyà téèyàn bá ṣe téèyàn ò fi jìyà olú ẹlẹ́dàá kó ṣàánú wa kó tún wa wá ṣe kó ràn wá lọ́wọ́ kó ṣàwọn ẹ̀sìn wa tá à ń ṣe látẹ̀wọ́gbà subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.